ṣàánú mi ẹ mi I am so sorry I will never do such in my life ta ni mi jẹ́ nǹkan kan kérúbù ti ràn mí lọ́wọ́ rí wọ́n ṣe rà padà fún mi àìmọye ṣéwù àwọn àfáà náà wà pẹ̀lú mi tó ń ṣe péyà fún mi bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe náà ń ṣe fún mi màá wá sọ pé ó rí mi yí ẹ̀sìn yẹn ni mo fẹ́ máa wá bàjẹ́ ẹ̀jẹ̀ má bínú mo kópa ni bí mo lè ṣe kópa ẹ mọ̀ pé mistake ni mi nídánwò mọ́ láyé mi i'm so sorry nípa ti Yínká TNT mistake tí mo ṣe mo fẹ́ sọ kò sí nǹkan tí wọ́n ń pè ní good management tó kọjá kéèyàn ní good manager mo kúkú ní manager but mi ò gbé steve ti ṣe Yínká gba ọ̀dọ̀ ẹ̀ mo believe pa àbúrò mi ní Yínká mo dẹ̀ believe pé ìsọkúsọ tó ń sọ yẹn àwọn ọ̀rọ̀ ẹ̀ ó rọ̀ ṣùgbọ́n ẹ̀ǹdì ẹ̀ ó mú ní message tẹ́lómìn tó jẹ́ pé nínú program yín ká ni mo ti mọ̀ pẹ́ lómi tó bímọ mẹ́fà mẹ́rin inú ẹ̀ great man ẹ̀ lóní kí ló lè fà á tó fi rí bẹ́ẹ̀ all those things ìyẹn lèmi grab torí mi ò kì í fẹ́ ká ṣeré kó má ní message ibi tá a bá ṣàwàdà gan gbọ́dọ̀ ní message ṣùgbọ́n nígbà tí mo wá bára mi ní position ọ̀rọ̀ Yínká yìí mo mọ̀ wípé àwọn kọ̀ọ̀kan wà lẹ́yìn ọ̀fà tó tún ju òjé lọ. Hmm. nígbà tí a máa ṣe program yẹn ká èmi kọ́ ni mo direct ẹ̀ ọmọ tó direct ẹ̀ jáde ṣàkà ló ń pè kò ní ìgbé mo mention orúkọ ẹ̀ bọ́ máa mention orúkọ ẹ̀ because àwọn pluggers kan tí ó jẹ́ wípé nǹkan bá ti pọ̀ fún àwọn followers wọn náà ń gbà àwọn náà ti gbà èmi kọ́ ni mo direct rẹ̀ Dare Sàkàlẹ̀ tó direct rẹ̀. rules irúṣẹ́ eré rẹ̀ rèé ni pé director gbogbo mistake inú eré láyé pátá ọrùn director ló wà director ló máa sọ pé ṣe báyìí gbogbo tí mo ṣe yẹn pátá tí director ní kì ṣe ni mo ṣe. dàrẹ́tọ̀ náà lè máa rò nírò pé ndl ò ní dá báyìí ṣùgbọ́n mo ti ní àwọn aṣíwájú tí mi ò rẹ́dí láti mẹ́ńsàn orúkọ wọn tán ti ṣeré ẹ̀sìn tí wàhálà ti bẹ́ lórí ẹ̀ ní kọ́ńtì yìí eré tèmi dẹ̀ ṣe láàf eré ẹ̀sìn náà ni mo ṣe Yorùbá ẹ̀ mo tún ṣe English ẹ̀ mo pe english ẹ̀ mystery of unity mo pe yorùbá ẹ̀ ní àdìtú ìṣọ̀kan mo fi mú unity wá láàrin gbogbo ẹ̀sìn ni pe ọlọ́run ọba aláàánú jùlọ gbogbo ẹ̀sìn ló gbà a ní láti discriminate a dẹ̀ need láti sọ pé ẹ̀sìn kan ò condemn èmi tí mo ṣe yẹn ní two thousand and eight mo ṣe láti nìyẹn ò tó jẹ́ tèmi o màá wá bọ́ síta màá ni mo fẹ́ bẹ̀sìn jẹ orí mi dàrú mùsùlùmí ni mí lóòótọ́ ni mo ṣe ń jẹ́ Lukman ṣùgbọ́n inú kẹrùkù náà bí mi sí bàbá tó bí mi Salaudeen Olóyèdé Sókúnbí nínú ẹbí olówó kẹmọ bàbá mi àbúrò wọn ìyá àjòkò kérúbù náà fẹ́ so kérúbù mo máa lajú báyìí mo bára mi nínú kérúbù ni èmi ni mò ń lu sáńbà onígun mẹ́rin yẹn nínú chọ́ọ̀chì ìyá àjòkò sẹ́mi yẹn ni màá sọ pé mo orí mi dàrú mo fẹ́ máa ti bákan ìgbà kan ló yá ká bẹ̀rẹ̀ wọ́n kó súùtù kan tó dàbí ayan sí mi lọ́rùn èmi náà wọ̀ kọ́sítúmù mi mo dẹ̀ gbé ìwé mímọ́ mo gbé sẹ́gbẹ̀ẹ́ gbogbo ohun tí mò ń ṣe yẹn instruction kan fún mi ni mo dẹ̀ ń ṣe as a professional actor láì mọ̀ wípé mò ń ṣera mi ni gbàtẹ́mi náà wá wò ó mo rí i pé mo ti ṣera mi mo ti ṣẹ̀ kì í ṣe ẹ̀yin aláṣọ funfun nìkan ni mo ṣẹ̀ sí mo ṣẹ̀ sí àwọn mùsùlùmí which means Islam mo ṣẹ̀ sí Christianity which means àwọn. Christians mo ṣẹ̀ sí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọn ò nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ṣe orí Ọlọ́run ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run láìsí yín kò sí mi mi ò já mọ́ nǹkan kan rárá rárá rárá ẹlẹ́rú tẹ̀lé máa wò mí kí ló ń ṣe akọ ẹ̀tí ẹ̀tí pọ̀ jù ẹ̀ lùkù mi lẹ̀ ń wò àwọn tó bá súnmọ́ mi àìmọyàn tó súnmọ́ ló máa ń sọ pé astagafula sọbọláyà ṣe rírì mi ò jẹ́ nǹkan kan mi jẹ́ nǹkan kan before you ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ dáríjì mi mi ò ní dánrú ẹ wò láṣàmọ tí màá fi kú mi ò ní àtàdájọ funfun àti kérúbù o àtàwọn ọyìn àáfàá o àti àwọn ẹlẹ́sẹ̀ àbáláyé kò sẹ́ni nídánwò mi ò ní dánwò láyé láyé tí màá fi kú ẹ dáríjì mi ìbànújẹ́ ò ní wọlé yín gbogbo ẹ̀yin màmá sọ́rọ́yè ẹ Fẹ́mi Èjìdé pásítọ̀ Fẹ́mi Èjìdé wòlíì Fẹ́mi Èjìdé gbogbo yín pátá gbogbo àyẹn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ṣéwù ẹ dáríjì mi ọmọ yín ni mo jẹ́ ọmọ yín ni mo jẹ́ mi ní dánwò ẹ̀wò ọmọ ẹ̀wò ìjọba lẹ́mìí rí ẹjọ́ lórí Ọlọ́run. I am so sorry I will never do such in my life ta ni mí mi jẹ́ nǹkan kan kérúbù ti ràn mí lọ́wọ́ rí wọ́n ṣe rà padà fún mi àìmọye ṣéwù àwọn àfáà náà wà pẹ̀lú mi tó ń ṣe píríyà fún mi bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe náà ń ṣe fún mi màá wá sọ pé orí mi yí ẹ̀sìn yẹn ni mo fẹ́ máa wá bàjẹ́ ẹjọ́ ẹ má bínú mo kópa ni bí mo lè ṣe kópa mọ̀ pé mistake ni mi ní dánwò mọ́ láyé mi i'm so sorry i am so sorry ẹ má bínú i am so sorry i am so sorry ọlọ́run ọba aláàánú jùlọ kò lè jẹ́ kọ́ ọmọ yín ṣòfò i am so sorry ẹ dáríjì mi ẹ ṣé.